sọ sínú ẹrù ọmọ ẹ̀ yóò hun báyìí lẹ́yìn ìgbà tó ń sọ síbẹ̀ tán olùpèpè wá pèpè alukoro lukoro láàfin ayyatu al-'ir ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ̀yin orin àjò wọ̀nyí innakum lasariqun mo fi ọlọ́run búra kó lè ní. Ah. ẹ wí ni àbọ̀já wí àwọn èso lè fi. àwọn ọmọ ìyá Yusuf alayhi salam wọn wá dojú kọ alukoro qalu wa aqbalu alayhim wọn wá dáhùn lẹ́ni tó kọjú sí àwọn alukoro madha tafqidun kí ni tó sọnù tẹ́ fi lérò pa wà láàyè tá wá dolè bí yẹn ṣe béèrè nù tí yẹn bá nílà ká ètò ìpàbọ̀lì dàrú ẹ gbádùn ni afẹ́fẹ́ sórí bú ni yóò bá lẹ́wù ẹ̀tọ́ nílà ká ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń pa kúrú pẹ̀lẹ́ torí pé tẹ́ ẹ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú ẹ ní mọ ibi tọrọ padà wó sí tára bá sì ti ń gbóná jù wọn ni ah, ẹni tẹ̀ ń ké ètùkú kọ́ ní kí ìsẹ́kùlì àwọn àni ẹ dákun kí ni tó sọnù bẹ́ẹ̀ rí tẹ́ ẹ fi rò sí wa pa wà láàjì. قالوا نفقد صواع الملك wọ́n ní tẹ́ńtàrí òun náà nígbà àwọn ikọ̀ ọba igbá àwọn ikọ̀ ọba òun láàrí kéde pé Yusuf lọ́ba o ìyẹn nígbà àwọn ọba Misra àwọn ni wọ́n nígbà àwọn ìka ńlá yìí wọ́n yọ̀ǹda rẹ̀ fún Yusufa tó jẹ́ mínísítà kọ́ máa lò láti fi wín kaní àti wá gbọ́ ọba ńlá ọba míì tẹ̀lé ọba míì tẹ̀lé ọba míì tẹ̀lé gbogbo wọn ń jogún rẹ̀ fẹ́ni tó tẹ̀lé wọn ẹ̀yin lẹ wá di àbà àbà tọ ṣé ń tẹ ẹrí mánu ń tẹ ẹrí mánu wọn ní ni alẹ́ yìí ló lè tó di tọ́ àwọn náà wá dáhùn wàlí máa ń jọ ọ̀bì himlu ba'ir ẹnikẹ́ni tó bá sì lè bá ní mú igbá àwọn kan wá tó bá ní lè tó bá bá ní wá láwárí á fún ní ẹ̀bùn kan òun náà ni odindi ẹrù oúnjẹ tí ràkúnmí lè gbé sẹ́wọ̀n kọ́kọ́jà àbígáfù ẹ̀sẹ̀ ẹni tó bá bá ní wà láwàárí onígbàfù ní kíni ẹrù oúnjẹ rà fún mi odindi tí ó gbé wà á nàbí ìzàrí èmi fọwọ́ rẹ̀ sọ̀yà Yusuf ní sọ wọn wọn fọwọ́ rẹ̀ sọ̀yà pẹ́nikẹ́ni tó bá fi lè bá wọn gbà wọn kàn rí màá fún ní ẹrù oúnjẹ tó yẹ kó rà fún mi òdìdí kan ló lè gbé kò sì fọwọ́ rẹ̀ sọ̀yà eléyìí là ń pè ní aljọ́ọ̀lì aljaala nínú òfin ṣẹ̀ríyà kí ni wọ́n ń pè ní jọ́ọ̀lì àbí aljaala lọ́dọ̀ màlìkí àwọn ń pè ní jọ́ọ̀lì àwọn fuqaha yòókù ń pè ní aljaala nítorí pè ní jọ́ọ̀lì ni wípé. bá ń ṣiṣẹ́ báyìí tó o bá rí ṣe bí mo ti ṣe ń fẹ́ wàá gbà kan báyìí eléyìí ò ṣe pé aháyé èèyàn kìí ṣe bíi pé arẹ́ǹtì èèyàn òun wọ́n máa fi tì sára rìsọ́ọ̀tì tó o bá fi lè rí nǹkan yìí ṣe fẹ́ẹ́ mọ̀ pé oríṣi ọ̀nà méjì ni wọ́n máa ń gbàgbé kànga oríṣi ọ̀nà àkọ́kọ́ wo náà ní kẹ́ ẹ máa ṣòwò pẹ̀lú ẹni tí ọba yín gbẹ́ kànga lórí kòkò bí gbogbo kòkò kan tó bá gbẹ́ ńkọ́ á fọn yé báyìí tó bá gbẹ́ kòkò mẹ́wàá tẹ bá lẹ́ máa fún lẹ́gbẹ̀rún méjì méjì lórí kòkò kọ̀ọ̀kan èèlò ni ọgbà ogún ẹgbẹ̀rún tọ́lọ́wọ́n bá bá ràn yín lọ́wọ́ tẹ bá tètè bómi pàdé ìnáwó yín ó dínkù bí kábọ́mi pàdé kòkò kéde ẹ̀rọ kẹgbẹ̀rún mélòó láàfún ẹgbẹ̀rún mẹ́ńlá ẹni tí ọba agbẹ́kànga ṣòwò lórí gbẹ́kòkò eléyìí wọ́n rẹ́ǹtì rẹ̀ ni ẹ rẹ́ǹtì èèyàn ni kò sí ntọ́kàn yìí kò sì sí ntọ́kàn náà pẹ̀lú arómi arómi tẹ bá sàtì wọ́n pé àti gbẹ́kòkò kan àbí òye wa two thousand kọjá lè. ẹ wá gbẹ ó fi lórí kòkó ọgbọ̀n ọlọ́wọ̀n kọ́ fẹ́ rómi táàpù ní bàbá tí ń gbẹ́tọ̀ dágbà sí àbọ̀sà ìdá bọ̀sà ìdá kankan ẹ máa gbẹ̀ sóni. nítorí pé bóyá kò bóyá kò tóyún ló wù ẹ̀yìn láti máa rí tó wọ́n á máa gbẹ̀ sóni. sẹ́mi pé gbà míì bàbá oníkókò tí ẹni kọ́ máa gbẹ́ kókò yọ máa gba two thousand kókò kan two thousand kókò kan àti débi tómi wà ní yorùbá lẹ́bù wọ́n tún ní kọ̀tí àwọn lọ́rùn nítorí àtẹ̀tẹ̀ wà ń kókò mẹ́wàá ni yorùbá lẹ́bù tún lè ní kọ́ gbẹ́ kókò mẹ́ta sí àbẹ́yìn ọmọ bí yorùbá ṣe máa ń ṣe ń fa kànga ni wọ́n tún ní wọ́n gbẹ́ kókò mẹ́ta sí tọ́ ẹni tí ń gbẹ́ kànga náà kò ní option gbàtẹ́ ti ní kọ́ gbẹ́ mẹ́ta sí yóò tún gbẹ́ àmọ́ nínú ẹ̀sírẹ́ǹsì tiẹ̀ òun mọ̀ pé sábà fi lè tayọ bí tá a wà yìí ẹ ṣàkóbá fún mi a lè má rò mí má nítorí pé ojúsùn omi la ti dé yìí sábà la fẹ́ gbé tayọ rẹ̀ àyàfi kẹ́rì kó mi ọmọ sùn lẹ́gbẹ̀gbẹ̀ kànga lọ́jọ́ wájú kò ní sùn lẹ́lẹ́mọ̀ tó àtẹ́jú tàwa yorùbá ni pé ẹgbẹ́ kó jìn tó bá ti jìn sí lomi ọ̀pọ̀ ń bẹ̀ sí lomi ò ní gbẹ torí táwa máa rò nù ìdúnnù tí wọ́n fi máa gbọ́ ní kànga sòwò lórí pé kòkò ní ọgbẹ́ kòkò ní ọgbẹ́ sáǹpù kan sáǹpù kejì nínú bá a ti máa gbẹ́ kànga ó ní kí tó ọba fi fi gbẹ́ kànga yìí kan omi omi tó fi ní lọ́kàn balẹ̀ ọgbà fifty thousand olùkọ́ yìí wa tó ọba fi lè gbẹ́ kànga yìí kan omi omi tó fi ní lọ́kàn balẹ̀ ọgbà fifty thousand ó ti wá gbẹ́ kòkò mẹ́wàá kò tí ì kan omi ó wá ní nínú fifty o ẹ bá mú twenty kò lẹ́tọ̀ọ́ láti gba kọ́bọ̀ ìyàtọ̀ eléyìí àti talákọ̀ọ́kọ́ nù nítorí pé talákọ̀ọ́kọ́ yẹn ẹ rẹ́ǹtì rẹ̀ pé kọ́ máa bá ń gbẹ́ kòkò ní tó bá ti gbẹ́ kòkò yọ gbowó ṣùgbọ́n lẹ́ẹ̀kejì ẹ bá a dá májẹ̀mú ni lórí pé tó o bá fi lè bá mi gbẹ́ kànga yìí kan mi tó fi ni lọ́kàn balẹ̀ ń kọ́ ìgbà náà lọ lẹ́tọ̀ọ́ sí fifty thousand tí o bá ti wà ní kọ́ lẹ́tọ̀ọ́ sí fifty kobo tọ́ba pé gbogbo ayé wa dájọ́ nígbà tó gbẹ́ kókó tó gbẹ́ tó kókó táàsì táàsì kan mi ìwọ náà lọ́ọ́ máa jàre á béèrè pé bóòlù ẹ ti jọ sí kí lẹ́jọ́ dàpọ̀ mo ní tọ́ba bá mi gbé kànga kan omi tó fi ni lọ́kàn balẹ̀ màá fún fifty thousand eléyìí wọ́n ń pè ní jọ́ọ̀lì wọ́n ń pè ní ìdáàrọ̀ nínú ṣẹ̀ríà ìsìlá kò ní lẹ́tọ̀ọ́ sí kọ́bọ̀ nínú owó yẹn ó dìgbà tí ọba ọba pè ń ta ní àjọgbà bí kò gbọ́mọ rẹ lọ sọ́dọ̀ mùálìmù kó wá sọ fún pé tọ́ ọba mọ́mọ́ mi hàn kúránì tó há gbogbo alukurani tó sì há dájú tó dúró lórí rẹ̀ bí fatiha wàá bọ́ mọ́tò tuntun kan wàá gba mọ́tò tuntun kan ọmọ ti wá há gbogbo súrà àfi kó làwọn olùrọ̀bì náà ti yàn sí ha wọ́n wá gbìyànjú títí kò rí ha kó làwọn olùrọ̀bì náà ti yàn sí ha ṣé ọgbà mọ́tò kọ́dà tó ní gba táyà eléyà ni wọ́n ń pè ní kíni aljọ́r ẹnì mọ́mọ́ wa tó sábà ń kọ́ kí ó kò fi mọ́kí ó gidi ó dolùmọ̀ nípa ṣẹ̀ríyà tá a bá fi lè ṣe bẹ́ẹ̀ ẹ fún wa ní ilé kan bàbá kọ́ mọ́ báàbù kan la gbìyànjú títí ọ̀ òye gbogbo yòókù lóye àwa gbìyànjú títí títí orí rẹ̀ sáàkú ni sáàgbálẹ̀ ọ̀dà àdégbálẹ̀ ẹ̀lẹ́ ẹ̀ ni wọ́n ń pè ní kíni àlùjọ irú rẹ̀ la nábì Yusuf sọ́ńbìlì ààrẹ igbá àwọn ikọ̀ ọba mọ́ ẹnikẹ́ni tó bá mú wa màá fún ní ẹrù oúnjẹ rà mo sì fọwọ́ sọ̀yà rẹ̀ eléyìí jẹ́ rí i ibì kan tó ti wá náà ni àyàfi tó tún jọ bẹ́ẹ̀ tó tún wá náà Al-Qur'ani gbogbo ẹ̀ nípa àwọn ànábì tó ti síwájú yìí ajẹ́pòfin yìí wá ìdájọ́ yìí wá nínú òfin àwọn ànábì tó síwájú wa jọ́ọ̀rì tí wọ́n wá sàlàyé rẹ̀ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ nínú dọ́kítà ìpìlẹ̀ rẹ̀ ní pé nù shar'u man qablana ló ti wá nínú òfin àwọn ànábì tó síwájú wa ló ti wá ǹjẹ́ gbogbo ń tó bá ti wá wá nínú òfin àwọn ànábì tó síwájú wa sófin ní báwa náà ẹ̀mọ̀ pé ń bẹ̀ yẹn ó ní ìdíkà gbọ́ yé ẹ̀rí pé ń gbà mí ẹ máa ń sọ kankan fẹ́yìn àbí tẹ́yìn náà bá gbọ́ nǹkan kan yé ẹ̀rí pé àwọn kan máa kàńtà rẹ̀ nítorí pé àwọn lè má gbẹ́sìn lè wọ́n lè má gbẹ́sìn ọlọ́run yé dáadáa lápèjú rẹ̀ ọ̀rọ̀ kúnlẹ̀ òṣèkúnlẹ̀ yìí ṣé máa ní à wọ́n máa ní kúnlẹ̀ ọ̀tọ̀ ní Islam wọ́n máa ní kíní kan bẹ́ẹ̀ni kọ́ jáde o àwọn mọ̀lẹ́fà gan kúnlẹ̀ fún anabi ada àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ bẹ́ẹ̀ni kọ́ jáde o àwọn bàbá Yusuf tó bá ti wá rí ní ayọ̀ ọgọ́rùn-ún Yusuf àti ìyá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ gbogbo yóò hàn ìbá burú ọlọ́run asọ́nù kúránì mo rò pé yíwa eléyìí nínú òfin ṣẹ̀rí àwọn ń pè ní sọ̀rọ̀ ọmọ nǹkan ọ̀bìlànà òfin àwọn tó síwájú wa tí òfin àwọn tó síwájú wa sófin ní fáwọn náà ó ní májẹ̀mú tí ó fi jẹ́ òfin fún wa alákọ̀ọ́kọ́ májẹ̀mú ó ní kó jẹ́ pé nǹkan tá a pè lófin àwọn tó síwájú wa alukurani wa náà lọ sọ ń parí àbí sunna anabi wa muhammed sallallahu alaihi wasallam májèmọ àkọ́kọ́ ni májèmọ ẹlẹ́kejì òun náà ní kọjá ike òsì ń tọ́tako nínú sẹ̀rí àtiwá. tí májèmọ méjì bá pé àjẹpọ̀fìn ní báwa ni. irú eléyìí nìsín aljọ́ọ̀lù tọ́ bá bá ń sin nǹkan báyìí wàá gba nǹkan báyìí inú òfin àwọn tó síwájú wa láti rí àwa ní nǹkan kan tó takò nínú òfin tiwa torí rẹ̀ ló ṣe jófin báwa náà kò síbi tí nǹkan kan ti takò nínú ṣẹ̀rí'à àtànàbì Muhammad sallallahu alaihi wasallam torí rẹ̀ òfin ní fáwa náà alukurani náà ló sì mú wa ṣùgbọ́n ti kúnlẹ̀ yẹn yẹ kurani sọ fún wa sunna náà sọ fún wa pípa àwọn tó síwájú wa máa ti bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí nínú òfin tiwa ó takò ọ̀nà lọ́dọ̀ tiwa ṣé ìjọ ń ṣe tẹ́lẹ̀ lọ́wọ́ àti àbí ìtànàbì nìkan ṣe ìtànàbì nìkan ṣe tẹ́lẹ̀ wọ́n pè ní shar'u man qablana àìmáyé tíra ni wọ́n ṣe nípa aró eléyìí nínú ṣẹ̀ríà Islam nítorí àti yànnàná rẹ̀ àti sàlàyé rẹ̀ fẹ́ni tí ọba níye tọ jọọlì òun bẹ o nínú òfin tiwa náà torí pé òfin wa ọ̀tá kù ẹ̀yin náà lè ṣe jọọlì yẹn ẹ lè ṣe jọọlì bíkọ sọ ìgbé tọ ìjọ tí ìyàwó rẹ bá fi lè tí oúnjẹ tó dùn débi kó béèrè pé kó bọ fún lẹ́ẹ̀mẹ́ta ọ̀ràn lọ́mọ kà olùkóyè tó bá ti oúnjẹ tó dùn débi kó o tún sọ pé báà ń fi kún ń bọ̀ tán tún gbá bọ́ lọ báà ń fi kún òtún jẹ tí wọn tún gbá bọ́ọ̀lù bá ń fi kún òtún jẹ tí gbá bọ́ọ̀lù bá ń fi kún lẹ́ẹ̀mẹ́ta ọ̀sán wo máa kàrí ọba jẹ́ ní mílíọ̀nù lẹ́yìn pé òun náà kú kọ́ máa kó tún síbi rẹ̀ sí ni tó bá jẹ́ tó tó tó ń sọ fún wa gbọ́njẹ rẹ jọ sẹ́mi àti àti lọ mọ́kà rẹ̀ kọ́ ó tún jìnà sí i ẹ̀ tó eléyìí jùrù ni wọ́n ń pè níjọ́ tó lọ́wọ́ bàbá akádàrà kó rí síbẹ̀ ó ti dọ̀ra yẹn lórí rẹ̀ pé kò pé àdéhùn rẹ̀ yá ayyuhal ladhina amanu awfu bil uqud ẹ̀yọ́ lùwà gbóòdodo gbogbo àdéhùn tẹ́ bá tẹ́ pé eléyìí ni wọ́n ń pè ní al tọ́ anábì Yusuf alayhi salam ọ̀sọ́bà àwọn ọmọ ìyá Yusuf alayhi salam ẹ̀rú abáwọn pé èwo la ti rí èwo la ti fojú bàbá wa rí èwo la tún wá dáwọ́lé torí pé bàbá wọn láti ìjọ tí wọn ti rí Yusuf mọ́ bàbá ń sunkún ojú ti fọ́ ó sunkún títí títí títí ojú fi fọ́ torí ẹ̀jẹ̀ mà ìwọ̀nba ni ká sunkún mà ọ́ ìwọ̀nba ni ká sunkún mà ọ́ ẹkún tẹ rí yẹn kò túmọ̀ sí wípé báyà wọ́n yàn yàn jẹ o ẹ̀jẹ̀ àwọn ọmọ ti ń sùn yìí ẹkún tẹ rí yẹn kò túmọ̀ sí pé wọ́n yàn yàn jẹ o ìgbà míì akramakumullah ẹlòmíì máa sunkún kó lè yànyàn jẹ ni àbí òye wa kìí ṣe pé gbogbo ẹni tí bá ti ń sunkún ni wọ́n yàn jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń sunkún torí pé ọfẹ́ yànyàn jẹ ni torí ẹ̀ iná ti sọ pé ń bẹ nínú ẹ̀kọ́ báwọn ọmọ wa kéékèèké mi kíkàlùkù tún ní ọmọ rẹ̀ débi pé ọ̀rọ̀ ni wọ́n máa sọ kì í sẹ́kùn wọ́n máa sọ anything tó bá ti fọ́ ọmọ ẹjẹ́ kó lè ṣàlàyé tọmọ bá ń sunkún rojọ́ kẹ sọ pé ẹni gbọ́n tó fẹ́ sọ tó bá ti wọn kó lè sọ̀rọ̀ pẹ́ẹ́nu tán ẹ̀ ń tírèèdì ọmọ nìyẹn nítorí pé wọ́n ní tí ẹ bá ti lè fọ́ ọmọlẹ̀ tí bá ti sunkún láti kékeré irú wọn ẹ̀ làkàkùn irú wọn ẹ̀ làkàkùn kọ́dà tẹ bá bímọ kínkín nínú sọ́yà pé gbogbo nǹkan ẹkún náà ní ẹkún náà ní ẹkún náà ní lọ́ba ti sunkún ẹfun bisikíìtì lọ́ba ti sunkún ẹfun lówó lọ́ba ti sunkún ẹfun bá ṣeré lọ́ba ti sunkún pé àké ẹkún dayọ̀ ni wọ́n. yóò ti máa wọ pé àwọn èèyàn yóò fẹ́ kún téèyàn bá ti sunkún kọ́ gbogbo téèyàn fẹ́ wọ́n fún ẹ jẹ́ ó sunkún kó yó kàtó bá sunkún tó yó tẹ̀ dá lóhùn gbogbo orí rẹ ti wá gbóná lọ́sẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ pé bí ń pa mí jẹ ẹ̀sùn lọ́sẹ̀sẹ̀ wá pọ̀ jẹ wọ́n ní eléyàn ní túmọ̀ sí pé ń tírèènì yẹn ẹ sì rí pé àwọn obìnrin àwọn pàṣẹ nípa ẹkún yẹyẹ omi ẹkún pọ̀ lójú wọn bàjẹ́ gbogbo ọ̀rọ̀ tí o ti tọrọ wọ́n máa sunkún rojọ́ ni wọ́n máa sunkún rojọ́ ni tọ́ba lọ báwọ̀ náà pé ọlọ́kùnrin obìnrin ni ọ́ ọ̀bẹ̀ọkùnrin mi lórí ọbẹ̀ obìnrin mi lórí kó tó wá máa mọ̀ pé ha mo sì ti gbẹ́ wọn lórí mi torí ó ti dá padà mọ́ kò ní ti dá padà mi ò bá náà sọ pé asunkún rojọ́ ńkọ́ ilé ni wọ́n fi tú torí ẹ̀fẹ́ nìkan bá ti sunkún rojọ́ ọkọ̀ máa wọ pé irọ́ lásán ó ń parọ́ ọ̀tanra rẹ̀ jẹ ọjọ́ rojọ́ ọjọ́ pẹ̀kún ti kó rojọ́ torí ẹ̀ bàbá ànábi Yusuf bàbá yìí sunkún sunkún sunkún títí ojú fífọ́ torí ẹ̀ wọ́n bá lẹ́kún dùn màjàmá kódà bí nǹkan ìbànújẹ́ bá dé báyìí tẹ́ẹ̀ máa ti sunkún lásùn ojú ojú ọ̀lágbára àwa gbọ́n ọ̀lẹ́ ni wá ọ̀lẹ́ burúkú láti wá pa àwọn ẹ̀yìn jù yìí ẹ wàá fẹ́ fún bàjẹ́ ló fi wá di pé èèyàn sunkún débì kan pé ojú ò ríran mọ́ tò látàrí ìbànújẹ́ tó ń ti pé bàbá yìí ní imáni àmọ́ ìbànújẹ́ àtẹkùn ó jẹ́ kí ojú rẹ̀ ó di funfun dúdú ojú di funfun kò ríran mà tuntun kó ń padà ríran lẹ́yìn ọ̀rẹ́ yìí tó qalu tallahi laqad alimtum ma ji'na linufsida fil ardi wa ma kunna sariqin àwọn náà bá di múmìnì lójijì wọ́n ní wallahi tallahi afọlọ́gbùra ìbúra mùsùlùmí nìyẹn tallahi wallahi billah àwọn wáwò tá bá wọn pè wọn ní kíni huruful qasam àwọn aráàfin tá a máa fi búra wallahi tallahi billahi àmọ́ kò yẹ ká máa ná ìbúra wa nàkúnà o gẹ́gẹ́ bí àwọn èèyàn míì ṣe máa ṣe o wallahi tallahi thumma billahi báwọn haúsá ti máa ṣe nù ó ti kó gbogbo ẹ̀ pọ̀ wàláhì tàláhì thumma billahi lọ́mọ kókó wá tá a bá ẹlòmíì ti lè sọ pé bíláì lẹ́ni sẹ́mi kọ́ ọ̀rọ̀ mọ̀ pé mo fi ọlọ́run ọba tó ṣe pé mo fi búra tó ṣe pé kí ni àwọn yorùbá mi náà tó bá ti gbélé àwùjọ ti pọ́n ẹnu wọn bàjẹ́ ọ̀rọ̀ oníṣètò ọ̀rọ̀ bíláì lẹ́ni ọ̀rọ̀ pé ẹ̀ complete sentence nítawọn fẹẹ sọ ní pé billahi alladhi la ilaha illa hu lórí rẹ mùsùlùmí tí wọn bá búra Ọlọ́run la máa fi búra o agbọ́dọ̀ fi nǹkan mí yàtọ̀ sọlọ ń búra o ẹnì bọdì tí wọn bá fọlọ ń búra fún tọba ní ọtún lọ́rùn kọlọ kẹnu bo omi òkun kó mú kó yí kó kú dànù wọn á ní ẹ ẹ mẹyẹ wọn láì ẹ gbọ́dọ̀ lẹ́nu ẹ orí rẹ ò pé nìyẹn ẹ gbọ́n dáná bí sọ ni sallallahu alaihi wasallam man kana halifan falyahlif billah wa man hulifa lahu falyaqbal wa man lam yaqbal falaysa min Allahi fi shay' ẹnikẹ́ni tí wọ́n bá búra Ọlọ́run ni kó fi búra o ẹnikẹ́ni tí wọ́n bá fọlọ́n búra fún kó gbà o ẹni tó bá kọ̀ láti gbà ńgbà tó fọlọ́n búra fún kó jámọ̀ kankan wájú ọlọ́ sáwọn àṣẹ tí ò ní já jámọ̀ kankan wájú ọlọ́ ọlọ́mọdé láwùjọ yorùbá ń bí àwọn yìí sábà fọlọ́ ń búra bí ògún bí ìsàngó bí ajé ilẹ̀ tó wọ́n wọ́ sùn ni yóò tó máa sọ pé ilẹ̀ tó wà láwùjọ wọn ò fi ọ̀dà bó kú àní tí wọ́n ti lọ mọ́sálásí kọ́nà lómi lè mú bàtà kọ́ máa gé jẹ ẹ́ ah, ẹ́ ah, bàtà jọ ń jẹ kú jẹ ẹlòmíì lè pé iṣẹ́ bíríkìlìyà làwọn ṣe lọmọbẹ ni wọn kébí lọmọbẹ ni wọn ọyẹ kó la sínú omi ká mú mi rẹ à inú yóò wù bàjẹ́ yóò bá lẹ wọn tún lè gbé gbọn sínú omi fún nípa ẹmọ dá kọjá wọn lè sọ pé ládùúgbò àwọn fura sáwọn kan ọyà ẹ wàá máa dábà kọjá òní dáa fún yín àti mọ tó bá ṣe pé kò fi wà láì fúra ọba tó òní dáa fún yín wọn á ẹ àdúgbò fàdúgbò lẹ àdúgbò yálà yá yín ẹyin lẹni sẹ́yìn lẹ́yìn sọ̀rọ̀ gbọ́dọ̀ dúró tẹ̀sí yín jàmá ẹ má jẹ́ kí wọ́n bá yín lẹ́sìn jẹ́ lórí rọ ìyẹn máa ń fọlọ́ ń búra tí ọba ti wá tẹ́ni tá a fi búra fún lọ́rùn kó ṣe tọ́ba fẹ́ sí gbà. àbẹ́nìkan tó níyàwó òun dá òtẹ̀ ìyàwó òun ṣe dìná òun dá òtẹ̀ ó wá jí ó tún jí náà lẹ̀ wọ́n á ní kí àwọ̀ bọ́ sí wò ọmọlúwàbí kó gbé kó gbé omi ìbọn yìí mu mùsùlùmí nípa etí jọ yà wá lẹ́nu tó bá yẹ kó káfíìrì àtẹlẹ nǹkan kí náà tó fẹ́ kó ìyàwó náà wà lóun bá gbé mu pé ohun ọ̀gbádùn orí tiẹ̀ náà dàrú wọ́n wá ń gbómi ìbọn mu nígbè torí kó lè gbóngbọ́ ní subahánàlá wọ́n tún padà kọ́ra wọn lẹ̀ náà ẹ wá wẹ̀sẹ̀ torí délé ẹja kéèta ara mùsùlùmí ìfẹ́ kankan múra fi Allah lọ́lọ́run ti sọ pé wahfadhu aymanakum ẹ sọ àwọn àbúrò ayọ̀ ẹ má máa kà búra wàláì wàláì ẹ jẹ́ ó jẹ́ pé níṣẹ́ fẹ́ torí rẹ̀ kọ́ lọ́n búra kọ́ pàtàkì tẹ̀lé pàtàkì kákèsì kákèsì ara ẹ rí i pé tí Yorùbá bá sọ pé Ọlọ́run gbọ́ ṣé wọ́n ń pè é sẹ́ẹ̀rí ni àbí wọ́n fi ń búra ní tí wàá ti fi hàn ní kí wọ́n fi ń búra wọ́n fẹ́ kọ́ gbà tó ń sọ bọ́ọ̀ tó ìtumọ̀ búra náà nìyẹn ọlọ́run gbọ́ ẹnìkan sọ pé ọlọ́run gbọ́ fún àtọ́ arípẹ́ni tó ń bá sọ̀rọ̀ ọ̀ka ọ̀rọ̀ yẹn fún mi ògún kan gbọ́ sẹ́wọ̀n kẹ́lẹ́ kejì ń lágbá lọ́dọ̀ rẹ̀ ju alákọ̀ọ́kọ́ lọ àwọn òbí lẹ́ òbí yorùbá ti ṣe nù ọ̀dà o ẹ wá wọ àwọn kiri yóò àwọn náà àwọn náà ṣe oríṣiríṣi dírámà sẹ́wọ̀n kí ni ìsìn tí wọ́n bá ṣàdúrà ní ìdáyọ̀ sọ pé àmín àmín ẹlòmíì tún lè jáwé sóbì kó ní àmín náà yọ ọ̀wọ́ àbí ẹ̀kọ́ ni àwọn náà wá sọ pé àmín Jésù gbogbo bẹ́ẹ̀ ṣe ń jáwé sóbì nù bá lórí irọ́ irọ́ gidi omi ni wọ́n sọ pé Kristi ọlọ́lá ń gbọ́ wàláì kọ̀ọ̀kọ̀ wàláì kọ̀ọ̀kọ̀ kankan ẹ̀ gbọ́n bíi sàṣọ ni ọ̀kúntù àlẹ́ yìí ń ṣe yìí dání. ما دمت فيهم فلما توفيتني كنت أنت الشهيد عليه وأنت على كل شيء رقيب ó ní mo jẹ́ lẹ́rìí ilé wọn lórí ńgbà tí mo wà láàrin wọn ńgbà tó ti gbé mi lọ sí sánmà wọn lọ ọmọ tí wọn ṣe o èmi ọmọ o ọ bàbá rọra bọ́ kúkú lọ́rùn rẹ̀ èmi ọmọ tí wọn ṣe o torí rẹ̀ ọlọ́run láwọn ti búra gbọ́dọ̀ fi nǹkan mi búra nínú búra yorùbá wọ́n lè sọ pé níwájú ọdún àti èèyàn ìsọkúsọ ni o ìsọkalẹ̀ èèyàn náà yàrá tó fi jẹ́ àti èèyàn sẹ́wọ̀n pé àti wọ́n ti dọ́gba nù kò nídìí wájú ọlọ́ǹgàn wájú ọlọ́ǹbà wọ́lọ́ àdìmọ́fọ́lọ́ǹ òtútù so eléyìí pàtàkì ah inú mọ́tíláṣí la wà yìí sẹ́wọ̀n pé inú búra Yorùbá nù inú mọ́tíláṣí la wà kò búrú ẹ bọ́ tẹ parọ́. <laughs> tó ibikíbi tẹ ẹ bá wà ẹ gbọ́dọ̀ parọ́ tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹfẹ gbogbo òbúra wa wàlláhi tàlláhi bìlà tí ọba wa di tú láti ẹ má búra torí pé tí mùsùlùmí bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà kò ní parọ́ kí ni túmọ̀ kí n máa wá ẹ nídìí láti búra ṣé kóòtù la wà ní ẹ nídìí láti búra wọn ní tàlláhi afọlọ́nbúra o laqad alimtum àwọn bùkátà láti búra torí pé wọ́n ń ṣe iyèméjì wọn laqad alimtum ma ji'na linufsida fil ard ẹ̀yin náà má dájú pé àwa wá sí ìbàjẹ́ lókè lẹ̀ lókè pẹ̀ àwa ara ń jẹ tá a jẹ ni àwa ara ń jẹ lọ sílé fáwọn èèyàn wa ni wọ́n má kunna sariqin àìsòlè àìsòlè ẹ dákun ẹ má ti rùn lè má wa àìsòlè àwa kì í sòlè gbogbo wa bú ni ọ̀dà o ìwọ lè wa bá lùmọ̀ o ìwọ lè ọ̀dà o ọlọ́run dákun má ṣe wa lólè o ó lè nítorí bí ó lè ojú kòkòrò ni àìláyọ̀ ọkàn ni nísìnyí ó lè kí ẹ mọ̀ kọ́lọ̀ ń sìn kankan fò ní tẹni ẹlẹ́ni fi máa ń wọ̀ lójú òun ti wá ya olójú kò mú ọ lọ tí wọn bá ti mú nǹkan oníkan kò ní gbádùn yóò mú náà àti kékeré ló lè sì ti kó lè rẹ ló ti jẹ pé àwọn ọmọdé kéékèèké wọ́n gbọ́dọ̀ mójú kúrò ní nǹkan oníkan títí ìbá ti tètè yàn kọ́mọ jọyàn lójú téèyàn jẹ́ kí téèyàn jọyàn lójú lèèyàn fi dúpẹ́ fọlọ́ wọn gbọ́dọ̀ káyàn má di pé ẹ bá ń sẹ̀ tí wọ́n tó lẹ̀ yìí ẹ wo lulú yìí sí samsung àbí tẹkínú kí lọ́kọ̀ kí lọ́kọ̀ gbogbo ẹ̀ náà pàǹdà náà tiẹ̀ pàǹdà tiẹ̀ jọjọ́ lójú títí ẹ̀ bá ti jọ́ lójú wọn ò ní kọ́ ọmọdé pọ̀ jalè láéláé ojú kòkòrò ló bí ó lè àìlè dúpẹ́ fọlọ́ ló bí ó lè tá a yọ ọkàn bá ti wà nìyẹn jalè ọlọ́run sọ lè jíjalè wọ̀ ló ṣe fi ìyà tó lágbára tì ọ̀sáríkò ọ̀sáríkọ́tò faqta'u aydiyahuma jaza'an bima kasaba nakalan min Allah ọlọ́run ní àtòlè lọ́kùnrin àtòlè lóbìnrin ẹgẹ ọwọ́ àwọn kékeré kejì wọn lọ́rùn ọwọ́ báyìí lẹsìkì ẹgẹ pàù ẹ rí i pé ọwọ́ wa rí nìsí níjà déèyàn tọba kùkùkù dé nìsí a ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèèyàn nírí ṣe má ọlá ìjọba ẹ wá wò bó ṣe wúlò tó tó nàbà ti kanra rẹ̀ lábùkù kó dín nǹkan oníkan ó ti dọ̀pọ̀ ọlọ́run ẹgbẹ́ dànù torí ẹ̀ ẹ wọn kàn mú takuléètì kan bẹ́ẹ̀ ni takuléètì kan tètè ẹ̀ ò lè ẹ nígbà tí wọn á dín gbogbo ẹran tí wọn dín wàrà tí wọn dín gbogbo ẹ tí wọn ti wá tí wọn ti wá tí gbogbo wọn kún wọn ọtún ẹ ní hàn yín wọn. gbogbo jẹ ojú kòkòrò ló máa ń fà tí ń tú ẹrù ẹlẹ́rù ẹ mo rò pé bẹ́ẹ̀ ni kíní mi kan rí sí ó rí síbẹ̀ ẹ pẹ́ ni tó ní kọ́ àbọ̀ wò ẹ kẹ́ bá wù jìjì torí rẹ̀ ó lè ọ̀dà o wọn làwọn kì í sọlẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ìyá Yusuf wọn yìí sọlẹ̀ lóòótọ́ bọ́ọ̀lù fẹ́mẹ́ jẹ́sẹ́ òhò ìkùntùn kẹ́ẹ̀dẹ́gbì ọwọ́n bí wọ́n lè rèkútọ̀ kí ni ká ṣe fẹ́ni tí yọ jalè láàrin yín tó bá pé rọ́ọ̀lẹ̀ ń pa <laughs> ẹ̀yin ní kẹfẹ́ nu ara yín dájọ́ kí ni ká ṣe fẹ́ni tí abakẹ́rù amálọ́dọ̀nù yìí tó bá pé rọ́ọ̀lẹ̀ pa síbẹ̀ ń pẹ́ èso lè. qalu jaza'uhu man wujida fi rahlihi fahuwa jaza'uhu kadhalika najzi az-zalimin. wọ́n ní ẹ̀san rẹ̀ ní kí gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti gbá igbá àwọn ìka yín tẹ́ ẹ ní jí tẹ bá ba nínú ẹrù rẹ̀ nínú wa òun náà ní kẹ́ múlẹ̀ tọ oníkẹ́ múlẹ̀ ẹ̀sán alábòsí mu tọkẹtẹ ká gbójú bú tọ. فبدأ بأوعيتهم قبل وعاء ànábì yusuf bá bẹ̀rẹ̀ sí ní wọ́ọ̀rù tiwọn kó tó wo tọmọ ìyá rẹ̀ sẹ́mi ọgbọ́n náà lọ sọ síbi tó wù. wọ́n ní ẹ̀wọ́ bọ́ọ̀bì wọ́n àgbàlagbà àwọn àbí bọ́ọ̀bì ẹwẹ́rù rẹ̀ wọ́n náà tẹ̀lé ẹwẹ́rù rẹ̀ wọ́n náà tẹ̀lé sẹ́mi kó gbẹ́ tó bá ti wẹ́rù rẹ̀ tó orí mi àgbẹ̀ yẹ. aláwọ̀ èso lè àìsàn lè ẹ̀rí pẹ́tẹ́ ìwo gbogbo ẹrù adán àìsàn lè. tọ́ ní kálukú sáńbọ̀ bẹ̀ níwọ̀n àtọ́ kan ọmọ tá a wú tí wọ́n ẹ̀wọ̀n kọ́ àwọn àti màkú bẹ̀ lọ́wọ́ kọ́yẹ kó fi bẹ̀rẹ̀ tó náà lọ́yẹ kọ́ kẹ́yìn. ثم استخرجها من وعاء أخيه Ànábì Yusuf bá fa igbá àwọn ìka jáde nínú ẹrù ọmọ ìyá rẹ̀. tó كذلك كدنا ليوسف ọlọ́run ní báyìí láti kọ́ Yusuf kó dété ètè tó sì dà lélẹ́yìí tọ́lọ̀ wọn bá yọnu sí torí pé ọgbọ́n bẹ́ńbẹ́ nítorí àti ráǹfààní tá à ń fojú sùn. ما كان ليأخذ أخاه في دين الملك ìyẹn ni pé Yusuf ìsẹni tí yóò wá fi ìyà fi jẹ ọmọ ìyá rẹ̀ lábẹ́ òfin ìjọba ilẹ̀ Misra tó ń tipọ́ ọmọ ìyá yìí ọ̀sẹ̀ ṣùgbọ́n ń ṣe bẹ́ẹ̀ ni nítorí pé òótọ́ ò lè bá a hàn tọ́ ilà ìyẹnṣẹ́ ọwọ́ àfi tọ́lọ̀ ń bá fẹ́ àfi tọ́lọ̀ ń bá fẹ́ tọ́lọ̀ ń fẹ́ náà ni pé kó ṣe bẹ́ẹ̀ bó ti ṣe ṣe yìí àwọn èèyàn gbogbo tí ọ̀mọ́ ń tọ́ tẹ̀lé wọ́n máa pé hmm, ọ̀tàn bí ọ̀tàn ẹ̀sìn lẹ́yìn sólè ọ̀tàn bí ọ̀tàn iná lẹ́sìn lẹ́nu tí wọ́n bá ti bá nínú gbà rẹ̀ òun náà ní kó ṣe kí ni òní kó mú lẹ̀ narfa'u darajatin man nasha ẹni tó bá wù wá máa ń gbé ga ọ wa fawqa kulli dhi ilmin alim kò síbẹ̀ yẹn ọ̀sẹ̀ nímọ̀ tó yóò tún rí pẹ́ nìkan tún nímọ̀ jù lọ gbogbo yín bẹ́ẹ̀ ṣe nímọ̀ tó ọlọ́run bá mọ̀ jù yín tó báyìí anabi yusuf alayhi salam ló ti ṣe ṣe tọba nínú gbá àwọn ìka tọba nínú ẹrù ọmọ ìyá rẹ gẹ́gẹ́ bí wọn ti ṣe fi síbẹ̀ ọ̀rọ̀ náà tó náà wá sọ pé narfa'u darajatin man nasha ẹni tó bá wù á máa gbéga nípò bẹ́ẹ̀ ni o ó yẹ ká gba kádàrà gbọ́ o bàbá kan náà ló máa ń bí ma o ìyá kan náà ni ó bí wọn kalẹ̀ o ṣùgbọ́n tí kádàrà wọn kọ́ kí ọ sọ tọ̀tọ̀ ẹnìkan gàgàgàgàgàgà ẹnìkan sì kúrú kúrú kúrú kúrú kúrú ọlọ́run ọba lọ kọ́ bẹ́ẹ̀ ẹnìkan rí dé débi pọ̀ nǹkan ni wọ́n tún máa dáhùn èèyàn lóko o ẹnìkan sì táwọn náà yóò di òkúta ṣọ́ọ̀ṣì lọ bọ́lá ọba ló máa ń ṣe bẹ́ẹ̀ ẹnìkan gbogbo èèyàn máa fẹ́ láti rí ni àwọn èèyàn máa wá ká yóò yá ní ìkáyé ẹnìkan kó mọ́ ẹnìkan ò ní fẹ́ rí ẹnìkan ò ní fẹ́ gbọ́rọ̀ rẹ̀ subhanallah